ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún òṣìṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá suratu Hud a gbé láti àyà ọgọ́rùn-ún a tún súnwọ́ sókè kí ó bàa lè ní. ìbáṣepọ̀ pẹ̀lú ibi tí a tún fẹ́ túlẹ̀ ní. Suratu Hud. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبئين أدرجتما على القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó ṣe kódo ẹni tó bá ṣe tiẹ̀ onìkan ni yóò kẹ́ tó bá rí jọgbìn dàlù kìyàmà. bismillahir rahmanir rahim. ọlọ́run ọba tó dá wa lẹ́yìn ìgbà tó ti sọ ibi tọrọ fìràhàn tó kágun sí láyé ọlọ́run ọba tún sọ fún wa ibi tọrọ rẹ ó tún kángun sí tọ́bádàl kìámà mélòó mélòó lẹni tí òkìkí rẹ kàn láyé ṣùgbọ́n tó gbẹ̀ndàl kìámà kò ní lókìkí kankan kò ní jẹ́ni àpọ́nlé kò ní jẹ́ni ọ̀wọ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún fìràhùn zálika rajulun madhkurun fi ẹni tó lóko ni láyé ó lo ọlá ó lo ipò níbi tí ọlọ́run ọba bínú sí dé kódà ọlọ́run tún jẹ́ kó yẹ wá pé báyìí dọ̀wọ́ ìdàlù kìyàmà yóò ṣáájú báyìí àwọn èèyàn ó tẹ̀lé wọn náà ni. bàbá ń bẹ lọ́n àmọ́ bẹ lọ́n kó ṣe wá láṣáájú níbi dáadáa ni. Ba, bam, belong, ربنا هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما àdúrà tá بلون máa ń دادا، lọ́hùn برولون. ọlọ́run má ṣe wá lérò ẹ̀yìn ń bẹ̀ àmọ́ fìràhàn atájú tóun ó jẹ́ atájú tí ó ṣáájú àwọn èèyàn wọ náà ni ọlọ́run kó sọ wọn bẹ̀ ọlọ́run ọba ní dáàlíkà mi ní àǹbá mi ní القرآن نقصه عليه ọlọ́run ọba ní díẹ̀ nínú ìtàn èyí tó wáyé nípa àwọn èrò ìletò kan àwọn aráàlú kan tọ́lọ́run ọba bínú sí onírẹ́ anábì ti gbọ́n ọlọ́run sọ ti sọ́ọ̀lì yìí fún ó sọ ti Hud ó sọ ti Shu'aib ó tún sọ ti anabi Musa aleyhi musalatu wa salam ọlọ́run bá wá ní dhalika min anba'il qura naqussuhu alayk. dhalika min anba'il qura naqussuhu alayk. ọlọ́run bá ní díẹ̀ la sọ fún rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam min àǹbá ìlkọ̀rọ̀ nípa ìtàn àwọn èèyàn kan tí wọ́n lo ìletò kan ayé min àǹbá ìhàlìlkọ̀rọ̀ ìtàn àwọn kan tí wọ́n lo àwọn ìlú kan rí láyé tọ́lọ́wọ́n bá bínú sí wọn. à ń sọ ìtàn yìí fúnra anabi sallallahu alayhi wa sallam kí wọn náà ò lè tẹ́tí kò mọ̀ gbọ́. nínú àtọ́ ìmọ̀ wàhálà sí i. ó ń bẹ nínú àwọn ìlú tá a ti pa àwọn èèyàn rẹ̀ wọ̀nyí nínú àkọ àìkọ́ ìmúmọ̀ àlìmọ̀à àwọn àmì báwọn èèyàn ti gbé bí rí béèyàn bá débẹ̀ á sì tó dúró bíi ilé ahoro àwọn àlàpà ìyẹn ni kọ́ im. a máa ráwọn èrí pa kọ̀ọ̀kan tá a máa mọ̀ wípé àwọn èèyàn ti gbé bèrè. ọlọ́ni mi sì ń bẹ apá wọn rẹ tán yányán wàhásíìd èrí pa wọn parẹ́ àfi tó bá tẹ̀ ń sọ fún yàn páwọn èèyàn kan gbé bẹ̀ níbi tó lọ́wọ́ ń bínú sí wọn dé. ọ̀rọ̀ wọn bá ní gbogbo àtàwọn tí èrí pa wọn díẹ̀ sẹ́kù àtàwọn tí wọn ò tiẹ̀ lérípa kankan mọ́ ọlọ́mọ bínú sí wa ọlọ́mọ bínú sẹ́lòmíì kò ní ní erípa kankan mọ́ lérílẹ̀ ọlọ́run ní gbogbo àti kíní kejì wọn. وما ظلمناهم وما ظلمناهم ọlọ́run ní àṣàbòsí fún wọn. ولكن ظلموا أنفسهم. ọlọ́run láwọn ni wọ́n ṣàbòsí fẹ̀mí ara wọn zulmu nafs azulm ọ̀nà mẹ́ta ló pín sí azulmu alákọ̀ọ́kọ́ òun náà ni èyí tó tóbi jù àbòsí tó ga jù azulmu azọ́m àbòsí tó ga jù lọ òun náà ni àṣírìkùbìlà kọ́mọnìyàn kó jọ́sìn fún nǹkan àbòsí tó ga ni. iná ṣe kàlábólmọ́nà àwìn. lọ́nà wọn bá fi dé ká mọ̀ wípé iná ṣe ẹbọ tẹ rí yẹn. kàlábólmọ́nà àwìn. àbòsí ga jù nìyẹn. torí pàwọ́ náà ẹ jẹ́ ká jọ wò ẹni tí ò dá ọ kò ní kápá lórí omi ara rẹ kò ní kápá lórí ẹ̀jẹ̀ ara rẹ̀ o wá gbé ń tó yẹ kó o gbé fọ́lọ̀ ń tó da ò ń gbé fún hádà gbé àbòsí tó ga ni ìdí nìyí tọ́lọ́wọ́n bò fi ní fi ọwọ́ kékeré mọ́rọ̀ ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àwa la máa ń sọ wípé kò sí bá a ṣe máa rìn torí ò ní ṣe kí ni má jẹ́ ó mì síbi ẹbọ o gbogbo ibi tí ó bá mì sí ọba aláàánú lọ́lọ́run ọlọ́run lè forí jọ àmẹ́bọ ẹbọ ipò kan ló ń wá ní ọlá kan ló ń wá ní ọmọ ló ń wá ní àjùlọ kan ló ń wá àlàáfíà ló ń wá tó bá ti kọ̀ọ̀rọ̀ ẹbọ sàtẹ̀yìn torí pé iná ṣèrìkà lọ́gbọ̀n náà àbòsí tó ga jù nìyẹn tọ́lọ́wọ́n bá kórira púpọ̀. kéèyàn ó pa nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run àbí kéèyàn ó fẹ́ nìkan sákẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run kì í fọwọ́ kékeré mu àkọ́kọ́ nìyẹn àbòsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni bulmu naf kọ́mọ nìyẹn ṣàbòsí fẹ́mi ara ọ̀nà ni ọmọ nìyẹn lè fi ṣàbòsí fẹ́mi ara ni kò gbogbo lòun ìwọ yàn láàyò ọlọ́run ní má mutí ọlọ́tí ló má mu ọlọ́run ní má jalè olólè òǹkà ló fẹ́ ọlọ́run ní má ṣe zìnà olóòlè má ṣe zìnà orí ara rẹ ló ń ṣàbòsí fún tókè gbogbo eríkèéríkèé ara rẹ ń ọkàn fẹ́ fìyà jẹ wọn ni bọ́lá bá gbá ọ mú ìwọ náà ló jìyà rẹ láyé ń bì náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tá a rí yẹn àwa náà la máa ń fara kó ìnira bẹ̀ má mutí má jalè má purọ́ má ṣe dìná láǹfààní ara wa ni kéèyàn wá ní gbogbo ntọ́lọ́ ní kò má ṣe yẹn lòun ó máa ṣe ẹni yẹn ṣàbòsí fẹ́mi ara àbòsí ẹlẹ́ẹ̀kẹta oná ẹni kéèyàn ó ṣàbòsí fọ́mọlàkejì zulmul akhorin kéèyàn ó ṣàbòsí fẹ́lòmíì bóyá nìyẹn kéré sí ọ nípò ẹni tó lè jẹ níyà tí ó sì ní rukutu ó wá fọwọ́ ọlá òfin gba lójú àwọn ìran àbòsí mẹ́tẹ̀ẹ̀ta nìyí ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ wíwọ́n wípé wà má zalamnahum. wà má zalamnahum. ọlọ́run lémi ọlọ́run mi ò ṣàbòsí fún wọn. walakin zalamu. أنفسهم ọlọ́run níṣe ni wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn àbòsí fẹ́mi ara wọn níbi òun náà ni pé wọ́n kọ́tọ́ lọ́hùn nìyá fi tọ́ sí wọn. Fama agunata anhum alihatuhum. Ọlọ́run ní gbogbo òòṣà tí wọ́n ń sìn gbogbo tí wọ́n pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run kò rọ̀ wọ́n lọ́rọ̀ nígbà tí ìyáde kò gbà wọ́n lẹ̀. àlẹ́bí adáhùn náà mi dùn nílá ìmí ṣe. gbogbo ohun tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run kò gbà wọ́n lẹ̀ kò ṣe wọ́n láǹfààní pín bó ti wọlé kọ́ mọ́. lámà já àmúrò rọ̀bì. bàtà ṣe tọ́lọ́ dé àṣẹ pé ẹ lọ pa wọ́n rẹ́ nígbà tó dé ọlọ́run ní gbogbo òòṣà tí wọ́n ń sìn kò lè gbà wọ́n sílẹ̀. wọ́n máa dá àdúrà ọba ìrọ̀tẹ̀ tí bí. ìmọ̀-ẹ̀sìn òòṣà wọn ọ̀hún gan-an ló tún ṣàlékún ìyà wọn. ìsìn òòṣà yẹn kò lé nǹkan kan kún fún wọn. ọ̀kadàlíkà ọba ìrọ̀tẹ̀ tí bí. wọ́n máa dá àdúrà ọba ìrọ̀tẹ̀ tí bí. tẹ̀síìbì. òun náà ni alkhasaro òfò ibẹ̀ láti rí tabatiyada abila tabba tẹ̀tìbí wa ma zaduhum ghayra tẹ̀tìbí. ìmáṣin òòṣà yẹn kò padà ṣe wọ́n láǹfààní kankan kò lé wọn ní kún ní kankan ju òfò lọ. Kàdáníkà àkùdù rọ́bíkà ìdá àkọ́dá lùkùrọ̀. báyìí lọ́lọ́wọ́ bá rẹ̀ ṣe máa ń gbá wọn tó bá ṣẹ́ mú. إذا أخذ القرى وهي ظالمة إذا أخذ القرى وهي ظالمة بلان بلان فاجة ينيا كيشي يا كيكيري إن بطش ربك لشيء بلان بلان وجه ينيا ìyá ọlọ́run kì í mọ níwọ̀n ọlọ́run kó má jẹ wá níyà torí pé ìyá ọlọ́run ó le la wàlá yusiku wasaqahu bọ́lọ̀bọ́lọ̀ wọn fẹ́ jẹ nìkan níyà kò sẹ́ni tó lè jẹyàn nírú yàbẹ́ tọ́lọ́wọ́n bá fi sọ wípé wákàtá àlíkà àkàdù rọ́bík. wákàtá àlíkà àkàdù rọ́bík. ọlọ́ni báyìí ni ìyá tọ́lọ́hún bọ́lọ̀n bá fẹ́ gbáwọn ènìyàn mú pẹ̀lú ọwọ́ tó le bí ṣe máa ń rí náà la wí fún yín. ìdá àkọ́dá kùrọ̀ àhìyàbọ̀ lima. pàápàá jùlọ táwọn aráàlú kan tá bá tàbùsì fẹ́mi ara wọn tọ́lọ́run ànẹ́bì sí wọn tí wọn ò gbọ́ bọ́lá wọn bábá fẹ́ gbà wọn mú ìgbámú yẹn máa le kì í mọ níwọ̀n. inna akhdahu alimun shadid dájúdájú ìgbámu tọ́lọ́hún ìjẹniníyà rẹ̀ àlímú ó máa ń ní ẹ̀ta èrò nínú ṣẹ̀dídún alekokoko bọ́lọ́hún bá fẹ́ jẹniníyà lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń kì mí lọ tí wọ́n ń fà létí pé mọ̀ṣẹ́ lọ mọ́ mọ́ ìyapa àṣẹ ọlọ́mọ kò gbọ́ bọ́lọ́hún bá gbámú anabiwa muhammad sallallahu alayhi wa sallam inna allaha la yumli lidh-dhalim ọlọ́run ọba máa ń dẹ alábòsí lẹ́kẹ̀ yọ lọ lára hatta idha akhadahu lam yuflit títí tọ́lọ̀ ó fi gbà mú bọ́lọ̀ ń bá gbà lam yuflit kò ní bọ́m̀bẹ̀ o ṣùgbọ́n làwọn ò ní kọ́kọ́ ọlọ́run dẹ́lẹ́kẹ̀ bóyá yóò túbà bóyá yóò jáwọ́ bóyá kò ní í ṣe é mọ́ nígbà tí ò bá wá gbọ́ bọ́lá ń bá wá ní mo dé àkóní bọ́m̀bẹ̀ o ọlọ́run bínú sí wa mm-hmm. ọlọ́run ọba ní inna akhadahu alimun shadid. inna akhadahu alimun shadid. ìjẹniníyàtọ̀ ọlọ́run alim ó lẹ́tà ẹlẹ́rọ nínú ṣèdí ó sì le koko kò fẹ́ni tọ́lọ́ ń bá fẹ́ jẹ níyà. inna fi dhalika la ayatan liman khafa adhabal akhirah. ọlọ́ni gbogbo ìtàn tá a sọ fún yín látòkè délẹ̀ àríwòye ń bẹ níbẹ̀ àríkọ́gbọ́n ń bẹ níbẹ̀ àríkọ́ṣe ó ń bẹ níbẹ̀ fáwọn wo. liman khafa adabal akhirah. gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ìyà àlìkìyàmà gbogbo tàyè yẹn bó ṣe tóun ó tún kéré o lẹ́gbẹ̀ẹ́ tàlìkìyàmà ẹ ọlọ́run pa àwọn ìjọ ànábì sọ́ọ̀lì rẹ̀ ó pa tàwọn húdù rẹ̀ ó gba ti ṣùọ́ ẹ̀gbẹ́ ó jágbe mọ́ wọn gbogbo bí ìpanirẹ́hùn bó ṣe lágbára tó kékeré níbi ìyà àlìkìyàmà kọ́lọ́mọdé àwọn náà tẹ́lẹ̀wọ̀n bá fi sọ pé faman zuhziha anin nar. faman zuhziha anin nar. tẹ́lẹ̀wọ̀n bá ní gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà sí náà tó wá dídọ́gbìn dàlùkì ámà tọrọ rẹ ò já sí ná. wà ó dẹ́kìlá àlùjáná. tọ́lọ̀ ń wá ní kó wà àlùjáná. wà kò dé fà á. Ah, ọlọ́run ló ti jèrè. wà tó dúnìyà ìlà màtá olùkóró. jẹ̀má kò sí bó wulẹ̀ kó tó ilé ayé ò wọ́t ǹjẹ́ èèyàn wà á torí ẹ̀ wọ́n ná lóògbé àlùkìyàmá ilé ayé òwò tiẹ̀ bó bá ṣe pé bàbá tiẹ̀ wà nílé ayé yẹn bàbá kọ́ ayé yẹn jọ àní kú mọ́ ni ìbá ti dà. bó bá ipá àní kú mọ́ ni ìbá da ẹ wàá rí wípé ẹlòmíín ń bẹ wọn á ní kó pààyàn lérí pé kó lè lówó ṣùgbọ́n ọ̀wọ́ náà ẹ ṣáà ti wò lówó subhanallah kò mọ dánpẹ̀ nínú kò mọ túmẹ̀. jama owó tó kójọ lọ́nà àràmù ìwọ nìkan kọ́ ló nà àwọn tí ò bọ ṣe wàhálà tí wọn ò bọ forí rúgbá ẹ jọjọ nà ni owó ṣe dáná ìyá nìkan lèyàn máa dájẹ òní rẹ nìkan kan mọ ìyá àdájẹ ló abẹ gbọpọ nìkan ẹ dákun ẹ bá ń jẹ díẹ̀ mbẹ rọ o ṣùgbọ́n owó òun àwọn yóò sì máa tún karamọ kílódé kílódé ìṣèwádìí àjọwà tẹ́lẹ̀ ni ẹ ò lè máa dá nìkan wọn ò bá jẹ mbẹ ṣùgbọ́n tó bá déwájú ọlọ́run òun nìkan ní òròjọ́ níbo ló ti rí wàlẹ́ ó ṣe iná wàlẹ́ ó kúnná ìdá létí torí kìnnà látàlá ìmọ̀ ọ́. غاية كل حي لكان الموت غاية كل حي لكان الموت غاية كل حي jàmáà ẹ jẹ́ ká súnmọ́ra ọlọ́run bẹ́ẹ̀ bá ti súnmáyé ayé ajé yìí ó gbàgbé tọrọ ọlọ́run yòsímù bìbìrì àkọ́wọ́ wà tó mi wà ó mi àtàhàyè. يرون بلا دليل وهم يظهرون بلا دليل جماعة ìwọ̀n ni kéèyàn ó kara bo ayé mọ́. ìyá dúnìyẹ àkọlùmínà kọ̀lì. béèyàn bá ti kara bo ayé jù ayé a máa dini lójú èèyàn ò ní rí dáadáa tọ̀run dini létí èyàn ò ní gbọ́ dáadáa téèyàn ó ṣe tọ́run ó fi dáa mọ́ ayé ó máa sọ fún yàn wípé kò sọ̀run nínú ìjọ yóò máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ayé ò wọ́ tiẹ̀ <clears throat> kò wọ́ tiẹ̀ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ à ń lò lọ ni ó wọn ò bí wa níjọ́ kan níjọ́ kan náà gbogbo àyókò ń bẹ̀ tásìkò tó ń kálukú bá ti tó yọ̀ọ́ mọ̀ kúrò bẹ́ẹ̀ yóò máa kúrò ń bẹ̀ àmọ́ ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ tó bá ṣe pé àti ẹ̀ ní kú ni àbá sọ pé ẹja máa wà mọ́yà á padà kú ká tó kú ọ̀hún gan náà bẹ́ẹ̀ mi bá tún gùn púpọ̀ ò ní gbàdúrà ẹja mọ́ èyí tó dáa nínú ọkọ̀ wọ́n ní bàbá ẹ má lò mọ́ ẹ má lò mọ́ o ẹ jẹ́ bá yẹn wá bí ìjàpá torí pé òun ó ilẹ̀ díẹ̀ wọ́n ti rẹ̀ sọ fún wa pé ẹ má wọ ọkọ̀ mọ́ torí àlàáfíà ara yín ò gbà kẹ́ ẹ má wà nù mọ́tò ẹ sá máa jókòó lé olóra ọkọ rẹ wọ́n máa lò lójú ẹ̀ kò tí ì kú o èyí tó da nínú ilé yẹn wọ́n ní ah, ẹ má gbókè ọ́fíìsì ẹ̀ máa ìsàlẹ̀ torí orúnkún yín olókàǹkà rẹ àmì ọ̀wà wà lókè wọ́n máa jẹun lórí ẹ̀yin ọmọ wo lẹ ń pa pé bàbá ẹ má bínú tí bá wá bá lókè ń bẹ nǹkan tí mo pé kò lè wá. wàláwo kunna ìdá méjìlá lóríkìlá ilé ayé òun ọ̀tẹ̀ bẹ́ẹ̀ mi bá gùn ọlọ́njẹ́ mi ogun ọlọ́njẹ́ mi ogun ọlọ́njẹ́ mi ogun ìgbádùn ayé a máa fi nílẹ̀ oúnjẹ wọn ó ti bọ́ ọ fi gbèdéke sí wọn gbogbo ntọ́jọ́ mọ́ yọ oúnjẹ òní kò ní títẹ́ náà lẹ́nu rẹ̀ ọmọ tẹ́ ẹ má jọ ìyẹ̀mọ́ o òní jẹyọ̀ mọ́ tó bá tún yá wọn ó tún sọ fún ọ pé gbogbo ntọ́jọ́ mẹ́ran ẹ má jẹran mọ́ o yóò ní ah, ni èmi ni gbogbo tó jọ mẹ́ran ẹ má tún jẹran torí ọjọ́ orí yín tó bá tún yá wọn tún sọ fún wípé ṣé ẹ gbogbo tó jọ mọ́ mílíkì ẹ má mọ̀ mọ́ kí ló wà wọn bí àgbo ẹ bá ń ra gbò kí nǹkan kẹ́mi sàkóró láàyè láàyè láàyè òun ló owó nígbà bíi pọ̀nmọ́ kì í tún ṣe bọ̀kọ̀tọ̀ o àwọn pọ̀nmọ́ tó ti tó lé tó yíwu ó ní ẹ máa jẹ torí àlàáfíà ara yín sọ́tọ̀ ká wá sọ pé ó ṣoògùn owó sọ́gbádùn owó nǹkan mọ́ bẹ́ẹ̀ mi bá gùn púpọ̀ èèyàn á dàjòjì láyé bó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yàn kìíní kan ní ọdún ní nineteen twenty five <laughs> kò sí ẹni tó àsìkò ẹ lè rẹ́ni bá yín sọ̀rọ̀ mọ́ bọ́ fẹ́ sọ nǹkan kò ní rẹ́ni ojú ẹgbẹ́ rẹ ti lọ tán kò ní rẹ́ni bá ṣeré mọ́ àgbàlagbà tí ẹ bu ṣe gàdàgbà ní ńlọdọ̀ rẹ mi lórí wọn ti kú tán eré tiẹ̀ ò sì ní ìjọ tàwọn ọmọdé bàbá ti jókòó ti dé ẹ bàbá àní àwòrán náà àti ńlọ mi ẹ ti ẹ bá mi ṣeré eré wọ̀ jọra mọ́ sẹ́yìn lèyìn ọ̀ wà lóhùn ọ̀ pààyàn olùkọ́ fẹ́ lówó sẹ́yìn òní lèyìn ó sọ wípé èyí ó gèrí èèyàn lérí kó wọn ò lè lówó kò wọ́ tiẹ̀. àlìjánná lèyìn á máa ṣe wàhálà pé ọlọ́run dákun ṣàánú mi ṣé mi lọ́mọ àlìjánná. èyí ò lèyìn á máa gbìyànjú lèyìn ó máa ṣọ́ra ọlọ́run bá fi ní faman zuhziha anin nar. faman zuhziha anin nar. jàmáà bẹ́ẹ̀ yóò bá máa gbọ́ bá a ṣe ń wí èyí ó lọ. ó ba dásìkò kan ò ní lẹ́ni ire lẹ́gbẹ̀ẹ́ mọ́ àwọn tí ó máa béèrè lọ́wọ́ rẹ̀ ṣe báyìí kò ní sí àwọn tí ó máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ làwọn tí ó máa sọ máa lè máa lè máa lè wà ìwọ lọ́wọ́ apẹ̀rẹ̀ padà pé ah, ah, ara kí là ń ọlọ́ni fún amma man utiya kitabahu biyaminihi. wa amma man utiya kitabahu biyaminihi. ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ṣoríire tọrọ rẹ̀ já sí àlìjánná tọ́lọ́run ọba wá fún níwèé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún gbogbo ẹni tó bá gba ìwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ọmọ àlìjẹ́nà nìyẹn. ayọkùnrin ha òun kóra òun kìtàbíyà. njẹ́ o máa sọ lọ́jọ́ náà ni wípé ẹ̀yin èèyàn ẹ̀ wá bá mi yẹ̀ wò ẹ bá mi kà á sálìjẹ́nà ni wọ́n kọ síbẹ̀ ní abẹ́mi ni mi rí dáadáa inú ló dùn débẹ̀ o wọ́n ti sọ pé ọmọ àlìjẹ́nà ni yóò wá tún wò títí títí yóò tún máa fi àwọn ẹ̀ bá mi wò kí إني ظننت أني ملاك حسابيا yóò máa sọ pé ah, àti bí èèyàn ṣe máa pàdé ẹ̀san sẹ́ẹ̀rì rẹ̀ náà rí èmi àlìjẹ́nà àkọsẹ́ni tó wọ àlìjẹ́nà ìwọ gan ọmọ kọ́ ọ̀wọ́ tẹ̀ ntọ́lọ̀ ń ṣe fún wa náà àlìjẹ́nà ọlọ́mọ ṣe wà lọ́mọ náà yóò máa nú rẹ̀ ó ah àlìjẹ́nà òun ọ̀tọ́ náà wò kó tó wà àlìjẹ́nà bẹ́ẹ̀ sì ni wà á máa má ni ò tí a kì í sábà ò bìṣì máa lè ní. ṣùgbọ́n àwọn sábà fọwọ́ òsì wọn gbà á. ọ̀yà kúlù yá aláìta ní lámú òtàkìtà bí a. wọ́n máa ní ọ̀lọ́ kóhun sì má wáyé sí òpin báyìí kóhun sì má fojú kan tíra yìí ìbámu da o ti rí báyìí iná ló wà bẹ jẹ àná ló wà bẹ. wàlá máa dẹ́rì máa ń sábìyà. ìbámu da kó o má mọ ibi tọrọ òun já sí lẹ́nu. yàrá ìta kánà ti lùkọ́ níyà. ó ló máa ṣe àṣeyàn òní ju sáyé àṣà padà kú ńbẹ ikú ti sòǹpin ya láàrin wa àtàwọn nǹkan tá a ní láyé àní nǹkan kan mọ́ gbogbo owó tí mo ní ẹ òwúlò mọ́ iná rẹ̀ tó ń wò wájú owó òun lẹ̀ mọ́. ọlọ́kà ní zòlítà mo máa sọ mo máa wí kò wúlò fún mi má lẹ́nu ọ̀rọ̀ tó máa ná nìyẹn ọlọ́mọ ṣe wá ló máa ná ìdí nìyẹn tó bá fi ń kìlọ̀ fún wa pé tó ń bá fẹ́ jẹ èèyàn níyà kì í ṣe àkékeré fa agbọ́dọ̀ bẹ̀rù alikiyama gbogbo téèyàn bá ń ṣe pátá kẹrù alikiyama máa bá yàn èyí tí mò ń ṣe èyí tí ń bá dákẹ́ lérí ẹ̀ kí ni mo fẹ́ wí wájú ọlọ èyí ò nìkan lásán ìpìlẹ̀ ìgbàgbọ́ ni yóò máa darí èèyàn yóò máa tọ́ èèyàn sọ́nà a máa já èèyàn kẹsẹ́ èèyàn ó tètè pèrè padà torí kò sẹ́ni tí ayé ìfẹ́ wọ́ lọ torí pẹ̀mí wa yìí lórí bẹ́ẹ̀ والنفس أمارة بالسوء قال لنا والنفس أمارة بالسوء قال لنا رب الخلائق فاعذر على الدخل رب الخلائق فاعذر Tọ́bí wá tẹ́ rí yẹn, èmi á máa pè yẹn pé sẹ́lọ̀m sẹ́lọ̀m sẹ́lọ̀m kò sẹ́mi tí ò sọ bẹ́ẹ̀. Wà náà sùn àmàrọ̀ tó ń bi sùn ikọ́ lálànà. Wà náà sùn àmàrọ̀ tó ń bi sùn ikọ́ lálànà. Rọ́pò ń kọlà ìkìfà bẹ̀rẹ̀ aládàkálì. Rọ́pò ń kọlà ìkìfà bẹ̀rẹ̀ aládàkálì. الخليل رب الخلائق فأثرها على الجخل واهجر أخا السوي لا تسمع له كلمة واهجر أخا السوي لا تسمع له كلمة ولا تدم العفا ومقتتل ولا تدم العفا ومقتتل ṣèbẹ́mi wa ni ta ló mọ́ níbi dídarí ẹ̀mí ẹ̀mí a sọ fún ọ wípé ntọ́lọ́wọ́ fẹ́ yẹn tiẹ̀ dẹ̀wò náà. ẹ̀mí wa máa pa wá láṣẹ èyí ń ṣe mistake rí kéèyàn wá máa ní ẹsùn wo nǹkan mo ìṣe mi séèkì mọ ẹnẹfì làmìtì rọ ọyà ní í ṣe mi èyí ẹ ṣe mi séèkì í ṣe dáadáa èyí máa pinnu dáadáa ni ṣùgbọ́n ìdá o lè já wa àjọyìnjà ẹ̀mí wa bọ́lá ń ṣe dá nìyẹn ìmáàmù Ṣàfi'í alayhi rahmatullah ó ní àmọ́túmọ̀tọ́ mi fáárà àtúnáfùsí. فإن النفس ما طمعت تهون أمس مطعمه فأرات نفسي فإن النفس ما طمعت تنوه فإن النفس ما طمعت تنوه. ó lẹ́mìí tẹ ìyẹn bẹ́yìn ò bá ná sùúrù sí i yóò gbé yẹn ṣubú o ìwọ lọ́wọ́ a máa wò pé tó ń gbà wá ní ká ṣe lé ìtọ́lọ̀ wá kọ́ ọwọ́ a máa pèrè ẹ padà ọ máa pèrè ẹ padà béèyàn bá ní ní ti ń pè é padà olùyọ lọ o pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó èèyàn lọ tán làáfàá fi sọ wípé mọ́tẹ̀lé wájúrú àkàtàwọ̀ ìgbógbó ọ̀rẹ́ bú sọ̀ra. wájúrú àwọn ọ̀rẹ́ bú ẹni tẹ́ ẹjọ́ jáde níjọ́ kan tó sì rírun kí n jọ sọ̀rọ̀ fún rẹ ni. ọ̀rẹ́ tó ṣe wípé o lọ lé ọtí jókòó sí lé ọtí o lọ lé aṣẹ́wó rí níjọ́ tó o bá rìn níjọ́ kan náà lẹ lọlé aṣẹ́wó. wàdúrà bọ́sọ̀ ìlà dàgbà yàwó kẹ́lìmá. gbogbo tọ́lá wọn bọ̀ fẹ́ pátá tó bá ti dọ́dọ̀ rẹ ni ó máa gbé sí ọ níwájú. wọ́lá tó ké kó là á fà kí n wà mọ́kó tata lé. wọ́lá tó ké kó là á fà kí n wà mọ́kó tata lé. gbogbo lẹ́bù tẹ́ ló ti ṣẹ́yìn ẹ sọ́ra kó lẹ́bù tì náà ẹlòmíà ni ah, àwọn yẹn àlẹ́fù ti kọjá ẹ mm-hmm. ah, bóyá àwọn tí lẹ́fù wọn ó gbé wà lìjẹ́ náà lóló ti kọjá wọn ẹlòmíì ń bẹ ẹ ní gbúrú ẹ mọ́ kò ní kírun mọ́ kódà bẹ́ẹ̀ bá ṣe wá sí fún àdásìbìnú irú òun náà ń sọ pé kò ń bẹ̀rù ọlọ́run àkíláwà á ní oṣù ṣé wọn ní kó máa ṣe lọ́nu ọlọ́run ọba ń sọ fún wa pé gbogbo ẹni tó bá bẹ̀rù àlìkèyàmà ìtàn àwọn ìjọ ṣùáìbù ìtọ́ ìtàn fìràhàn ó mọ̀ tó níwàásí. ọlọ́run ọba fún ni iná fi dá àlèkà láàyè tán lè mẹ́ni kọ́fà àdábàl àkírọ̀. iná fi dá àlèkà láàyè tán lè mẹ́ni kọ́fà àdábàl àkírọ̀. ọlọ́run ọba ní gbogbo ń sọ wọ̀nyí ó ti tó láríkọ́gbọ́n ó ti tó níwàásí fún gbogbo ẹnikẹ́ni tí ń bẹ̀rù kó má jìyà lálùkìyàmà kó mọ̀ pé gbogbo ìyà táwọn ìran ṣùáìbù ìran àwọn àwọn ìjọ anábì musa gbogbo ìyà tí wọ́n jẹ ta ló pọ̀ yẹn ó kéré o lẹ́gbẹ̀ẹ́ tàlùkìyàmọ̀ gbogbo ẹni tí o bá fẹ́ jẹ ìyà tàlùkìyàmọ̀ àfi yẹn àfi fúláṣì láyé kẹ́ ẹ bá lè mọ̀ pé yà ń bẹ̀ o jẹ̀mọ́ abẹ́yẹn bá sì dé lùtọ́ lọ́n ti pa wọ́n rẹ́ mọ̀dá inú sọ̀lẹ̀ ọ̀ ń bẹ ẹnu pé bọ́ ọ bá lọ ṣe ájì àbọ̀ lọ ṣe umra o lè má láǹfààní àti débẹ̀ torí pé ìrìn yẹn tó bá lọ ṣe ájì àti múra ìrìn rẹ̀ ò kọjá ààyè mẹ́ta mọ́kà mọ̀dínà tó bá tún lè wọ jídà pásítọ̀tù rẹ̀ tó gbé òjò bá lọ bọ́ bá lọ bòmí jù bẹ́ẹ̀ lọ ọlọ́pàá lè mú ọ ṣùgbọ́n tó o bá láǹfààní àti lọ pẹ̀lú visiting visa kò síbi tó o lè lórílẹ̀‐èdè Saudi ẹni tó bá lọ pẹ̀lú visiting visa kó tiẹ̀ gbìyànjú kó lọ sí madainu sọ́ọ̀lẹ̀ ibi tánàbì sọ́ọ̀lì gbé tọ́lọ́run ti pa wọ́n rẹ́ lọ sí. ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sè bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ èèyàn bẹ̀ lọ́n kọ́lọ́n kọ́wọ́lá tóbi rẹ̀ kọ́mọ jẹ̀wá níyà ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ látara àdìẹ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá sì tún lọ Egypt èyàn ó rí ibi tí firaun tó ti lu ọlá èyàn ó rí kí ni jọlá níwájú ọlọ́run bọ́lọ́run bá fẹ́ parẹ́ ọlọ́run kó má bẹ̀rẹ̀ sí wa. látara àti eléyìí ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù ìyà ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wá sí ń bẹ fún un. lára bọ́lọ́hún ṣe pa àwọn wọ̀nyí rẹ. zalika yawmun nítorí dọ́gbìn dàlùkì àmọ̀ tá à ń sọ yìí nígbà bẹ́ẹ̀ bá fààyè lẹ̀ ìjọ náà kì í kékeré. zalika yawmun gbogbo ti ń jẹ́ èèyàn pátá láì ní yọ gbogbo yìí ni wọ́n kó jọjọ bẹ̀rẹ̀ látòrí ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá tó fi dórí òpin ẹni tó wáyé kẹ́yìn ló fi jẹ́ pé ẹni tó jú bá tì ń jọ náà ń lójú tì ó ọlọ́ni yàwó máa tún bí lásàrọ́ èrè. yàwó máa tún bí lásàrọ́ èrè. àárín àṣírí gbogbo wa ó tún jọ náà. Fama lahu min quwwatin wala nasir. Ẹni tá à ń pè lẹ́ni ọlọ́run tó sì ṣe pẹ́ ní èṣù ní gbogbo òrìjọ náà àṣírí gbogbo tí ń jẹ́ àṣírí pátá yóò tú níjọ́ náà gbogbo ẹ̀dá ní wàá rí ọ bójú bá ti yàn lákùrẹ́ ń bí ó lè sálọ èkó kódà ó lè sálọ ọ̀wọ̀ níbẹ̀ tẹ́nìkan ò ní ma àmọ́ ẹni tójú bá tì nítorí gbẹ̀ndé alkiyama lójú tì aláwọn sọ pé yawma la yukhzi Allahu nabiyya wal ladina amanu ma'ahu ọlọ́run ní ìrẹ̀ ànádùn fọkàn balẹ̀ mi ò ní dójú tì ọjọ́ náà àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tán gbà ọ́ gbọ́ wọn ò ní ṣẹ̀sìn níjọ́ náà ẹlẹ́dàá wa náà wà bẹ́ẹ̀ o lórí báwọn èèyàn kò ṣẹ̀sìn dọ́gbọ́dọ́ kìá ọlọ́run nítorí pé jọ́ta wí dálíkà yawmun majmu'un lahun nas. dálíkà yawmun majmu'un lahun nas. ìjọ níjọ náà. tó ṣe pé gbogbo èèyàn pátá làákójọ níwájú ọlọ́run ọba níjọ náà. wọ́n dá ẹlẹ́ka yàwó mọ̀ máṣúrù. níjọ náà ọjọ́ tó ṣe wípé ọjọ́ gbangba ni tí ò sí kọ̀rọ̀ mọ̀ máṣúrù tẹ̀ ọjọ́ gbogbo èèyàn ó wámúwámú kò ní sẹ́nìkan tí ó absent náà tí mo ní kẹ́ bẹ̀rù. وما نؤخره إلا لأجل معدود. ọlọ́ni ẹ̀sìn náà mọ̀ pé ọjọ́ ọ̀hún kò lékún sí i ó ń dínkù sí ni ànábi ti kó bẹ̀. wàmọ́ nùàkírùhù àlọ́ ọjọ́ náà lára àdápadà sẹ́yìn mọ́. ìlàlẹ̀ àjàlẹ̀ màdùn. ẹnu tá à ń retí náà ni kó ń ka ọjọ́ yìí ó pé kó sì wáyé. ṣùgbọ́n ẹ lọ́ọ́ mọ̀ lé sí o ó ń dín sí ni náà. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه. ọlọ́run ọba mi ẹ lọ rántí ọjọ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí fún yín oná nídọ́gbọ́n dọ́ àlùkìyàmà ọjọ́ tó ṣe wípé yá ọjọ́ náà yóò dé yóò ṣẹlẹ̀ kò sí èméjì ńbẹ. la takallamu nafsun illa bi izni. la takallamu nafsun ay la tatakallamu nafsun. ọjọ́ tí ẹ̀mí kan ò lẹ́nu àti sọ̀rọ̀ níwájú ọlọ́run níbo ló ti ń bọ̀ tọ́wọ́ sọ̀rọ̀ níwájú ọlọ́run. wọ́n lè fa àkàsọ̀ wípé ẹnìkan máa ń náwó fún dáadáa wọ́n wá sọ fẹ́ nìyẹn wípé tọ̀ gbogbo ń wụọla wù ọ́ láyé máa ṣe bọ́sọ̀ tí máa mú gan bá ṣe é ṣe máa ṣe á sọ fọlọ́n níjọ náà pọ̀ náwó fáwa ṣe mọ̀ bá ń lẹ́nu bí ò mọ̀ òórùn ó yẹ kó pé jáde pé á sọ fún níjọ náà pèsè má bínú kankan <laughs> ọjọ́ wo ọjọ́ tó yẹ pé àwọn ànẹ́bí ọlọ́ọ̀gá jìnnìjìnnì yóò bá wọn àwọn kò rojọ́ jìnnìjìnnì yóò bá wọn níjọ́ náà ọwọ́ á ní wòlíì ṣéwù ni ọ ẹni tó wà ń bẹ̀ ni pé màá sọ ọ́ dàgbàdo màá gbé ọmọ níwájú ọlọ́run so mi bá ti ṣe kóró sálì jẹ́ náà báyìí bá débẹ̀ ń kà pọ̀ ọ́ lẹ́nu tiẹ̀ ẹ múra sí i ọlọ́run níjọ́ ta wí ìyàwó mọ̀ ẹ̀yà tì í. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه. ọjọ́ tó ṣe wípé ẹnìkan ò ní lè sọ̀rọ̀ níwájú ọlọ́run ẹ̀mí kan ò lẹ́nu ọ̀rọ̀ إلا بإذنه àfẹ́ntọ́lọ́ bá yọ̀ǹda fún lọ́ọ̀yà ìwọ sọ̀rọ̀ ẹ̀ńtọ́lọ́ bá yọ̀ǹda fún kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. gbogbo ọ̀rọ̀ tá a ti sọ ẹ̀ńtọ́lọ́ bá yọ̀ǹda fún ìtọ́lọ́ fẹ́ ṣe náà lọ́sọ̀ọ́ kì í ṣe pé ẹni tó wà ń bẹ ní pé ọlọ́run èmi ò fara mọ́ ìdájọ́ irọ́ ọ̀rọ̀ yín ò kọ́ lọ sọ ọ̀rọ̀ tó sọ náà ni pé mo ti fara mọ́ ọ̀tàn ṣùgbọ́n ọ̀rọ̀ pé láàmú akíbalẹ̀ ṣùkùn wọn èé àpìlì ẹjọ́ tọ́lọ́run tó bí àkìlá jẹ̀mọ́ gbogbo ìtọ́lọ́run sọ fún wa yìí ọlọ́run fẹ́ ká bẹ̀rù àlìkìyàmà ni o ká bẹ̀rù àlìkìyàmà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ash-shafa'atul uzma ìṣìpẹ̀ èyí tó ga jù tọ́lọ̀ ń fún anabi sallallahu alayhi wa sallam ọkàn anabi náà balẹ̀ ìgbà tọ́lọ̀ tó yọ̀ǹda fún lọ́kàn rẹ̀ tó balẹ̀ a lọ bá anabi adamu bá abẹ́lẹ̀ ńkó dájọ́ anabi adamu hmm, ọ̀rọ̀ tèmi gẹ́ ó tó mi gẹ́ a lọ bá anabi ibrahim onóòtú tari wa sùn títí títí títí abalọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi náà ọbẹ̀ sọ ọlọ́wọ́ náà hàn ìwọ lè ó lè bá wọn sì pẹ́ ilábi ìnìyí ọlọ́run tó yọ̀ǹda fún. anabi wa wàá súnmọ́ bí alára sí ọlọ́run fa kharra sajida yóò wó lulẹ̀ yóò forí kalẹ̀ ọlọ́run ò ní dídé máa béèrè ní tó o bá fẹ́ ká máa fọ́ sí pẹ́ ń sì máa gba ìpẹ́ rẹ kí ni ká ṣe ọlọ́run dákun dájọ́ ẹni tí ìwọ náà kọ́ mọ̀ kí náà ló wọ̀ ẹni tí wọ́n wà lìjọ́ náà kọ́ mọ̀ká lìjọ́ náà lọ́wọ́ jà torí pé à ń nàró ìnàró kan tá à nà rí tí wọ́n ti bí wa títí ìgbà tá a fi dá yẹ láyé níjọ́ tó lọ́n bá gbé wa dìde ọlọ́run fi wá lẹ̀ bẹ́ẹ̀ kò ní dá wa ọmọnìyàn ó máa làágùn á sì máa tẹ̀rì sínú àgùn wa àwọn ènìyàn àmọ́ ní ìrẹ̀ ọlọ́run bó ṣe náà náà làwọn wọ̀ ọlọ́run dájọ́ ìnira ipò ànábìnrin wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam mm. ọlọ́wọ́ wa ni ó yá àfẹ́ dájọ́ jama ọjọ́ tó lágbára ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kì í ṣejọ́ tí èèyàn rántí tí èèyàn tó ń mùmù rárá nínú ẹ̀ṣẹ̀ tó bá ti rókì lẹ́nu èèyàn kí èèyàn ó sì jáwọ́ torí pé dọ́hùn ẹdẹ ń tún ṣe kò lè wáyé mọ́ ẹ̀dá kan ẹdẹ ń tún ṣàtúnṣe èyí ò lè wá mọ́ àtúnṣe tó ṣe báyìí abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó mọ̀ sí wa ní adọ́run mòótọ́ ọlọ́run níjọ́ ta wí faminhum shaqiyyun wa sa'id. faminhum shaqiyyun wa sa'id. ọlọ́run ní gbogbo àwọn èèyàn tí ó wà níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ìpín méjì náà ni àwọn tí ó sórí ibú ọlọ́run kó sọ wa mẹ́ àtàwọn tí wọ́n sórí ire àwọn tó bá sórí ibú àwọn wọ̀ náà àwọn tó bá sórí ire àwọn wà lìjẹ́ náà ọlọ́run kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà hmm. ìpín méjì ni. wàmàlẹ́bí nàṣàkú fàfi náírà làgùn fi àzàfírù wáṣàrí. ọlọ́run nífẹ̀ẹ́ rí gbogbo àwọn tó rí ibú bá jẹ́ tiwọn. فأما الذين شقوا فأما الذين شقوا ọlọ́run ní tẹ̀ra àwọn tó rí ibú bá jẹ́ tiwọn tí wọ́n gbélé ayé tí wọ́n kọ̀ lọ ọlọ́ni àmì tẹ́ ẹ fi mọ̀ pé olórí ibú ni wọ́n náà ni pé wọ́n wọ̀ ná olórí ire kan ò ní wọ̀ ná àmì tẹ́ ẹ fi mọ̀ pé olórí ibú ni wọ́n wọ́n wọ̀ ná. làwọn ń fi ráza fi rún àṣà yìí. ọlọ́ni tó bá wá wọnú náà ẹ máa gbọ́ nǹkan méjì zẹ̀fírún gbígbín látara ànira nuná ẹni bá kọjá yóò máa gbọ́ táwọn ọmọ náà máa gbé kìn ní gbígbìn tì nira wàṣẹ̀hí mímí lódìlódì ẹ máa kẹ́fìn rẹ̀ papọ̀ mọ́ dúdú tí nága ó máa dún torí pé dúdú tí nága lọ́tọ̀ kì í ṣe kéke dúdú tí wọ́n yẹn yóò máa papọ̀ mọ́ dúdú tí ná gbígbìn kìn tó bá pé kú tún bẹ ní wọn ò bá kú ṣùgbọ́n kò sí kú mọ́. láyà mú tó fi yá wàlà yáháyá. jẹ̀mọ́ bí ara bá ń nìyàn láyé àwọn èèyàn ò ní pé ah bóò ni o ti dákẹ́ wọn tó yóò sinmi àbí àwọn yóò sọ bẹ́ẹ̀ tí ìnira bá pọ̀ ẹlòmíràn lọ kò sí mẹ́mìí ẹni sọ́dọ̀ ìnira yìí pọ̀ torí pé gbàgbọ́ ni pé tó bá ti lè ṣe wọ̀n ẹ̀ níjọ́ wo lẹ gbọ́ pò kò ń pariwo ara ríro rí ìgbẹ́ orí ló ń fọ́hùn ẹ̀mí sì ń bẹ̀ lára ẹ̀ orí ò ní fọ́ òkú mọ́ tó bá ti kú tó bá ti dákẹ́ orí fọ́ yẹn lọ inú rúnrún ni ọjẹ májèlé ni inú rúnrún ni ní yíra mọ́lẹ̀ tẹ́mi bá ti jáde kò ní yíra mọ́lẹ̀ mọ́ ṣùgbọ́n bí inú náà jáde àmọ́kọ́ àṣekọ́mọ nìyẹn ó ṣe kẹ́mi jáde gan ìsinmi ni ẹnìkan wọn sọ náà sí yínsá ń jó lọ láàyè yínsáré lọ tó ń bọ̀ bá ti ṣubú tẹ́mi bá ti jáde ẹ̀ nígbàdúgbò mọ́. ìsinmi tún ní kù àmọ́ nínú náà jahannam láyàmútu fi àwàlà àyà láyùkúbọ̀ àléyìn fàyàmútu wàláyù àfọ̀bọ̀ àníhùn mìíràn àdàbí ha. ọlọ́run ní láyùkúbọ̀ àléyìn fàyàmútu àní gbẹ̀mí wọn bèlè ń tàṣe pé bẹ́ẹ̀ sì ni ìyà yẹn ò ní wà ní fúfúyẹ́ àní ṣe ní fúfúyẹ́ àwọn olóògbé wọn ń pe kínní kan ní law of diminishing return bẹ́ẹ̀ yẹn bá ń ṣe nǹkan àbí lọ́yà bẹ́ẹ̀ yẹn bá ń mu omi sìn gbòǹgbẹ́ bá ń gbé ọ nínú economics ni ó sì tún wo abala náà. gbogbo ẹ bá ń gbẹ yẹn ní ìsìn tó dojú omi yìí nǹkan ó tutù bọ́ bá gbé omi o èyàn ó dá gan ogun èyàn ó gbádùn ẹ̀ abẹ́ẹ̀kọ́ nígbà bá mu kọ́ọ̀bù kan tán ẹni gba kọ́ọ̀bù kejì sí tó bá mú kejì òun ò lè gbádùn tó abẹ́ẹ̀kọ́ torí wípé pé èyí tó ń mu tó bá tún wá mu kọ́ọ̀bù kẹta nígbà ọba yá ìlú fẹ́ awolóko fẹ́ mú mi ẹ̀ràn ń jẹ gbá èyí tó kọ́kọ́ jẹun pa nínú ọyẹ́ yóò tọ́ra tó bá ti ń di méjì mẹ́ta kò ní tún dùn wò ní tó dà kọ́ mọ́ ṣùgbọ́n yanu náà ẹja náà mò rí bẹ́ẹ̀ o. owó ní máa dínkù sí yóò máa nira sí ni wàlá yóò kọ́ fáfún àánú mi náà dàbí ha. ọlọ́ni àní jẹ́ kí àyàn ó mọ níwọ̀n kò ní í fúyẹ́ pípẹ́nu nẹ́yẹn ìyà yẹn ó máa pọ̀ sí ni kò ní í dínkù lójoojúmọ́. kádà alíkànnà jẹ̀bi kò ń là ká fún un. ọlọ́ni bá ti sọ̀rọ̀ gbogbo àwọn tó kọ́tọ̀ lọ láyé nu ọlọ́mọbìnrin sí wa. ọlọ́wọ́n bá ní sẹ́yìn ara wọn tó bá wọnú náà làwọn fi àtẹ̀fínrún wọ̀ṣẹ̀ yìí kọ̀. لهم فيها زفير وشهيق. ǹjẹ́ fi máa gbúrò wọn nínú nánà ní gbígbé kì í àti mímí lọ òkè mímí lọ lẹ̀ ní tìǹnira ẹ máa gbọ́ wípé ah, àwọn ọlọmọṣẹ wa lọmọ náà. khalidina fiha. ala ni wọn máa bẹ nínú nánà lọgbére. madamati samawatu wal ardu illa ma sha'a rabbuk. ala ni wọn máa bẹ ń bẹ lókùrú ìgbà tí àti ilẹ̀ bá fi ń bẹ náà ni wọ́n fi máa bẹ nínú náà ilá. ìlàmẹ́ṣẹ́ àrọ́bù. àyàfi ìgbà tó bá wù ọlọ́run ọba nìkan bọ́lọ́run bàbá wa fẹ́ ló ṣùgbọ́n wọ́n máa bẹ nínú náà nígbà èdèké òǹdíwọ̀n tí sánmà àti ilẹ̀ fi bẹ ni wọ́n fi bẹ nínú náà. ìlàrọ̀ bàkà fà álùlí máa yorí. kò sì sẹ́ni kankan tí ó wù ọlọ́run ọba lẹ́jọ́ torí ọba àṣeyọ̀ wúlò òun máa jóná kò sẹ́ni tí ó sọ pé máa jóná ọba ṣe yóò wù lọ́lọ́ áyà yìí àwọn afúnímọ̀ tafsir wọn ni kí ni túmọ̀ màdáàmà ti samawati wal ard ṣe bí gbàtàyé ti parẹ́ kò sí sánmà má kò sí lẹ́mù èyí tọ́lọ́run tó wáá fi sọ wípé lókùrúgbà tí sánmà àtìlẹ̀ bá fi ń bẹ káwá sọ pé sánmà àtìlẹ̀ ń bẹ náà àbí sánmà tinú iná àti ilẹ̀ náà lọ́lọ́ ń tọ́ka sí àwọn afọ́nímọ̀ tẹ̀sí wọ́n gbé àyà yìí wọ́n gbé yẹ̀wò títí pé àbí nígbà tọ́lọ́ ni wọ́n máa lọ gbére nù ná ṣé tí wọ́n bá ti lo iye ọdún tí sánmà àti ilẹ̀ tó lò kó tó di bọ́lọ̀ ń parẹ́ sọ́lọ́ ń padà mú ọ kúrò náà ni mọ́dà mọ́ ti sàmà wà tó wà. ọ̀rọ̀ táwọn afọ́nímọ̀ tẹ̀sí rí sọ lérí kódà ó lé mẹ́wàá ṣùgbọ́n èyí tó súnmọ́ jù láti avoid repetition àwọn kan náà àwọn àfúnímọ̀ tafsir wọ́n ní máa dá àmọ́ ti samawati wal ard wọ́n ní sánmà èyí tọ́lọ̀ ń sọ pé lókùrú ìgbà tí sánmà ń bá ti ń bẹ àti ilẹ̀ tó sì ń sẹ́kù wọ́n fi máa wà nù náà wọ́n ní sánmà tinú àti ilẹ̀ tinú náà ni. Hmm. àwọn oníbèrè wa béèrè pé ṣé irú sánmà èyí náà tún wà nù náà ni wọ́n ní kúlù máa fa ọkọ̀ fọwọ́ sàmà òkè gbogbo ntọ́ bá ti wà lókè wa báyìí sàmà wa náà gbogbo ntọ́ bá ti lè gbẹ́sẹ̀ lé ta lè dúró lérí ẹ̀ ilẹ̀ wa náà nù wọn ò sì sọ wípé ọmọ no suspend wọn sàgbẹ́sẹ̀ lélẹ̀ náà nínú náà wípé lárúbáwá máa sọ ọ̀rọ̀ báwọn ní sísọ pé láéláé kò ní lópin gbẹ́tùmẹ̀ nínú àṣà báwọn alábàáṣe máa ń sọ ni pé ah, oúnjẹ ìyá yẹn ó jẹ ọ fáá lódì wọn ti sọmọ àti ilẹ̀ bá fi wà ìyẹn ò túmọ̀ sí pé ìyá yẹn ó sọ̀fù o pé wọ́n máa ń fi ń pòwe yorùbá náà ní irun tó jọ bẹ́ẹ̀ o àbá ní irun tó jọ bẹ́ẹ̀ o máa ń rí bẹ́ẹ̀ lápèjọ pé ìyá tí ń fi jọ àfi yorùbá ṣe ìyá ìyá mi ló bí mi kọ́wá dà ah, ìyá yín ló bí yín <laughs> ṣe ń tí ń sọ nìyẹn báwo sọ pé ìyá yín ló bí yín náà yọ ọmọ ìyá náà lọ ìyá yín ló bí yín sà pé àtúmọ̀ àti ẹgbẹ́ àfihàn bá ṣe ìyá yín mo rẹ̀ ti sọ pé ìyá yín ló bí yín ẹ dá yà ń dúró kò ní dúró wípé àwọn lárúbáwá máa ń sọ̀rọ̀ báyìí pé a àmọ́ ti sàmà wá ti wọ́n láti pé ah lọ́kùnrin wà ti sọ́mà àtìlẹ̀ ìtumọ̀ ẹ̀ pé àsìkò yẹn ò lóǹkà ẹ̀rí pé téèyàn bá ka nǹkan títí mo wá ń kà nọmba wá nọmba tú nọmba tú ọ̀kántébù ẹnìkan tún ní ọ̀kántébù èwo lọ ọ̀kántébù kí ni kí ló wà tí o ṣe kà ṣùgbọ́n tùmọ̀ ẹ̀ náà ni wípé kò tí ẹ̀ níye bẹ́ẹ̀ bá kà gan kò ṣe é kà mọ́ mọ́dà mọ́tò sàmáwá àti wọ́lá àti sòye ò túmọ̀ sí wípé ó ní pèdéke àsìkò kan tí wọ́n jáde pàápàá jùlọ àwọn tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ ó ń bẹ náà àwọn afọ́nímọ̀ tẹ̀lú tí wọ́n túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wípé uslubu kàlámà inda al-arab òní táwọn lábàbà sọ wípé ma damati samawati wal ard dẹ́bọ́lọ́ náà ti sọ ọ́nù Qur'an bàtọ́lọ́ ní àwọn kẹfìrí òní wà lìjẹ́nà ọlọ́ni hatta yalija al-jamalu fi sáfìmì al-khiyam ká tó lè wà lìjẹ́nà ó di ìgbà tí rànkúnmí bá gbanú wa abẹ́rẹ́ kọjá tẹnìkan ní ẹ jẹ́ ká tra ẹ̀ wò ìtumọ̀ ẹ̀ ni wípé wọn ò ní wọ̀bẹ̀. Anuru àpèjúwe bẹ́ẹ̀ ní yorùbá o àpèjúwe bẹ́ẹ̀ wọn wà ní yorùbá ìtumọ̀ ẹ̀ ni pé láíláí wọn ò ní wọbẹ̀ máa dá àmọ́ ti sàmà wá àti wọlá pé kì í ṣe pé yóò ń kà ọjọ́ tí sánmà àti ilẹ̀ lò ní òun ká àsìkò tí wọ́n lò nù náà ìtumọ̀ ẹ̀ ni pé kò ní jáde láíláí ó ń bẹnu àwọn àfọnímọ̀ tẹ̀síìrì tán tu bẹ́ẹ̀ ó sì tún bẹnu àwọn àfọnímọ̀ tẹ̀síìrì tí wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé àwọn tí ọlọ́run sọ yìí wọ́n ṣètò ọlọ́run láyé ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn pọ̀ ju dáadáa wọn lọ ọlọ́run wá pinnu pé òun ó padà mú wọn kúrò nínú iná àmọ́ wọn ó pẹ́ pípẹ́ maximum pípẹ́ fẹ́ǹtọ́ bá wọná kọ́lọ́n tó mú kúrò ń bẹ̀ iye ọdún tí sánmà àtìlẹ̀ lò àwọn afáàmì tù bẹ́ẹ̀ má dáa ti sánmà wá àti wọ́n tí wọ́n bá ń sọ fún ọ wípé àwọn kan wọ ni wọ́n tún jáde ní ọjọ́ ẹ̀dá báyìí ẹ̀ta ni mùsùlùmí ò lè ra ná ẹ̀ ó ti dá báyìí ìbá padà jáde àwọn tún lè share experience ọ̀dà gbogbo nǹkan lẹ́lẹ́ mi máa fi sàwádà ọlọ́mọdé àtọ́nà wò anáru mọ̀tòwálẹ̀ àárẹ̀ kófò kó lè mú níbà kó ha sábà tó mọ̀tòwájà tó lè parí. سباقها سبع سمس وأسجس جهنم ولظى جهنم ولظى والحطم بينهما ثم السعير كما الأهوان في سقري ثم السعير كما الأهوان في سقري. ألا dákun má كاتو ká تحت wò. ká tó kò sí oríire ń bẹ. àwọn afọ́lì máa tafsir ni wọ́n ní àwọn máa dá má ti samawati wal ard wọ́n ní ìtọ́lọ́wọ́n bá gbà lérò ń bẹ nítorí àwọn tí wọ́n kọ́kọ́ tọ́ná wò ká tó wọ àlìjánná máxímọ́ọ̀mù tí wọ́n lò níbẹ̀ kọ́lọ́ ń tó síjú àánú wọn pé ọyẹ́ wa mú wọn padà sálìjánná máa dá má ti samawati wal ard iye ọdún tílé àti sánmọ̀ fi bẹ̀ kọ́lọ́ tó parẹ́ ṣe àgbẹ̀ kì í sọ̀rọ̀ hundred years ages tó bá fẹ́ ṣe lọ ń múra sí ṣe dáadáa ọlọ́mọdé àtọ́nà wò kátó wà jẹ́ náà ó tún bẹ náà àwọn àfúnimọ̀ tẹ̀fsíìrì tí wọ́n wá ní tabawo àyà yẹn níwájú ọlọ́ni illa ma sha rabbuk. illa ma sha rabbuk. ọlọ́run wá ní àyàfi bọ́lọ́run ọba rẹ̀ bá tún ṣe fẹ́ sí àfi àwọn àsìkò tọ́lọ́run bá fẹ́ nìkan ni wọn ò nílò nù náà yẹn àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní àti èyí tọ́lọ́run sọ òun làwọn àsìkò tí wọ́n bá lò nínú sáré kátó wọ̀ náà mọ́ṣá àrọ̀ bọ̀ torí pé lẹ́yìn ìgbà tó ọmọnìyàn bá ti kú báyìí alikiyama rẹ̀ ti bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n kò tí yóò kọ́kọ́ lọ ṣe rìhásà náà ni nínú sáré torí pé ọmọ náà náà yóò ti mọ gbóòórùn náà nínú sáré rẹ̀ ṣùgbọ́n lásìkò yẹn kò ì wọ náà gbogbo òkú tó ti kú báyìí kò sí ìsìn kan tó wà lìjẹ́ náà kò sí ìsìn kan tó wọ náà ìgbà tẹ́mi ti wá jáde lára ó ti ẹ̀ǹtáìtù sí àlìjẹ́ náà ṣùgbọ́n ó ti ní wọ bẹ́ẹ̀ àwọn àsìkò tọ́lọ́run ní ṣìṣe sùúrù mẹ́mọ́ ti wọ bẹ́ẹ̀ àsìkò tọ́lọ́run ní kọ́ ẹ̀ná kó sì mọ jìyà fẹ́ẹ́rẹ́fẹ́ ti inú barsakh má ti wọnú náà gangan onáà ní illa ma sha'a rabbuk òǹdíwọ̀n àsìkò tọ́lọ́hún ọba fi í lẹ̀ láàrin kúkú àti ìdájọ́ ìyẹn nìkan ló fi ní tọ́nà ìwòsàn wọn tó bá ti dájọ́ tán iná ló kù ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀. kọ́lìdínà fi àmà dàmà ti sámà wà tó wà ilà máa ṣá àrọ́bù. àyàfi òǹdíwọ̀n gbàtọ́lọ́hún bá ní kó má ìtọ́nà wò ṣùgbọ́n ti kú àmọ́ ìgbéǹde ò tí wáyé òǹdíwọ̀n gba yẹn nìkan ló sọ pé ò sí wọnú náà tá a bá ti dájọ́ tán inú náà ló máa wà lọ́gbére. inna rabbaka fa'alun lima yurid. ọlọ́run ọba yìí ọba tí í ṣe ń tó wú lọ́lọ́run téèyàn ébi pé kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀. inna rabbaka fa'alun lima yurid. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kó wọ náà ó ti tọ́ sí náà kò sẹ́ni tí ó wàá gí òpin ọlọ́run èé ṣe tó fi lámọ̀rí síná ta ni ó sọ bẹ́ẹ̀. inna rabbaka fa'alun lima yuri. inna rabbaka fa'alun lima yuri. ọba àṣẹ yóò wù lọ lọ́hún kò sẹ́ni tí ó bí lórí tó bá ṣe abẹ lọ mọ̀ṣẹ̀ wá lọ́mọ náà. àwọn tí wọ́n bí wa lọ́hún mọ̀ṣẹ̀ wá lọ́mọ náà àwọn àfáà wa ọlọ́run má ṣe wọ́n lọ́mọ àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn gbogbo wa báyìí bá a ti péjọ yìí náà jáàsùn jọ pàdé ní alìjẹ́nà bẹ́ẹ̀. ọlọ́wọ́n bá ní wa amalladhina su'idu fafil janna. wa amalladhina su'idu fafil janna. ọlọ́wọ́n bá ní sẹ́yìn láwọn tó ń bá sóríire àmì téèyàn ó fi mọ̀ pé èèyàn sóríire náà ní pé yọ wà alìjẹ́nà inú àlìjọ́nà làwọn ó máa lọ sòòsé. khalidina fiha. àwọn náà ó máa bẹ gbére nínú àlìjọ́nà. ma damati samawatu wal ardu illa ma sha'a rabbu. wọ́n máa bẹ nínú àlìjọ́nà yẹn lókùrú ìgbà tí sánmà tilẹ̀ fi ń bẹ. àwọn àfọwọ́ni ṣètùmọ̀ rẹ̀ ní wípé tí ti lóye ọdún tí sánmà tilẹ̀ fi ń bẹ ọlọ́run mọ̀ kó ní àlìjọ́nà yẹn wọn ní rárá o ìtumọ̀ rẹ̀ ní tí làwọn bá sọ pé má dá mọ́tì sàmà wá ti wọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé gbére kò ní túmẹ̀. wọ́n máa bẹ̀ lọ gbére ilá àfàwọn àsìkò kan tọ́lọ́run bá ní ẹ máa wà àlìjánà lọ́wọ́ kan ni ẹ má ti wọ̀ bẹ̀ àwọn àsìkò nìkan ni wọ́n fi níyànjọ́ àlìjánà dáadáa ṣùgbọ́n wọ́n máa gbóòórùn ẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi mi tí òkú mùmìnì tẹ́mi bá jáde lára mùmìnì wọ́n mú ẹ̀mí wọ́n mú lọ sí sánmà torí pé ilẹ̀ ó padà síbi tá a ti dẹ́ o madatun alawiya olùwíyà olẹ̀mí òkè ni yóò padà òun èsè nulẹ̀ wọ́n mú lọ sókè. ìgbà tí wọ́n bá mú lọ bẹ́ẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam anabi ni ìdá kúbidọ ruuhu tẹbi ahulibasọ anabi ni tí wọn bá ti gba ẹ̀mí lára ọmọnìyàn ojú máa sìn lọ ni yóò máa sìn lọ òkè lẹ́sìn ẹ̀ tó bá kú ìyí dúdú ẹ̀ẹ́dì tó ń wò sùn sókè báyìí dúdú yẹn ń fi wò lọ wò lọ títí tí òfin rí mọ́. bó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti gba ẹ̀mí wọ́n mú lọ sókè. So bó bá jẹ́ mi mùmíní àwọn màláíkà wọn ó sì máa bira wọn léèrè pé ah, ẹni wo ló lóhùn tó dáa báyìí wọn bá máa kanlẹ̀kùn pé ẹ sílẹ̀kùn lámọ̀rin ọmọ lámọ̀rin ti jáde láyé o àwọn màláíkà ó máa kí láà òkú àrùsọ wọn ó sì fún yóò tún dé sọmọ kejì tí yóò fi dé sọmọ kejì bẹ́ẹ̀ sùmọ́tò bá yẹ pé mi kèfèrí yóò mọ ọrùn òórùn kan tó ṣe wípé béèyàn bá gbóòórùn èyí ó bì í fún bàbá wa ń ka ilẹ̀kùn àmọ̀lẹ́kùn ni kò sáyè òun náà ti kú ni wọ́n ní lámàrí olórí ibú wọ́n mọ̀ wọ́n lé pé wọ́n wà níbò láti wá ṣe àmọ̀lẹ́kùn ẹlẹ́ ẹlẹ́ báwọn atẹ́gùn àmọ́ fẹ́ kiri lójú sọ́mọ́ atẹ́gùn ọmọ jù lọ sọ́tún yóò jù lọ sósì nígbà tí ẹ̀mí mùmìnì ọlọ́run ti fi sáàyè kan innal abirọ́rọ̀ lafi na'im yóò wà mbẹ nígbà tá a bá wá gbókù yẹn sínú sàárè tán báyìí tẹ tẹ dè pẹ̀bó lórí tẹ wá padà tí mùmìnì níbi títí ń gbádùn yẹn ọlọ́run ọ̀yá lọ bọ́ sára ẹni tí ń bẹnu sàárè mu ẹ̀mí ọba bọ́ sí la lajú bọ́ba lajú tó bá wọ̀ sí tó wọ́ sí àwọn mọ̀lẹ́kà ni ó rí wọn máa bẹ léèrè pé máa dé inú ẹsẹ̀ wo lẹ̀sìn rẹ kó gbúdọ̀ sọ nǹkan mi ju Islam lọ. ta ni nàbíyù rẹ kí ló sọ nípa ẹni tá a rán sí yín lóní Muhammad sallallahu alayhi wa sallam. kí ni kíkúlà rẹ wọ́n bí láwọn béèrè àwọn ìbéèrè yẹn ló papọ̀ táwọn afọ àfikọ́ tíra ní al-usulu salata wọn bí láwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti dáhùn rẹ̀ ọlọ́run ó ní ẹ̀yin màláíkà afurusula ẹ bá mi tẹ́ ìtẹ́ fún láti inú sàárè rẹ̀ yẹn ẹ fẹ́ sàárè yẹn kó lọ máa fi ẹnu kan àlìjẹ́nà rẹ̀ báwọn atẹ́gùn àlìjẹ́nà kó máa fẹ́ sí atẹ́gùn àlìjẹ́nà kò tí ì ní wọ̀ ọ́ ṣùgbọ́n atẹ́gùn àlìjẹ́nà ó mọ̀ fẹ́ sí bẹ́ẹ̀ àwọn màláíkà yóò wá tún rí ọkùnrin kan yóò rẹwà yóò wá máa béèrè pé ìwọ́wọ́ tún rè yóò ní iṣẹ́ eré tó ṣe láyè nù ọlọ́run ní kí n wá máa bọ́ ṣe fàájì tó bá ti di dalẹ́ tí n bá tún lọ ẹlẹ́mí ò tún dé ẹ̀mí ò tún máa bọ́ ṣe fàájì títí tálí kí àmọ́ ọlọ́run fi tó tó bá tún yá ọlọ́run tún lè mú ẹ̀mí rẹ̀ kó tún fi sínú ẹyẹ ẹyẹ yóò fò lọ́nà àlìjẹ́nà yóò tún gbádùn àlìjẹ́nà yóò tún padà wá yóò bọ́ sí làwọn. bó ṣe rí un náà lóòótọ́ ọmọ náà ó ṣe rí nu abilé rẹ̀ di inú náà ha ha torí nítorí yẹn yóò bà lẹ́rù wọ́n bá lòdù rọ làwọn máa kọ́ ọ mi fákòóló kẹsìrì làdéhìn àwọn mọ̀lẹ́ka méjì kan ó yọjú sí i láwùmọ́kọ mi o àwọn òdùrọ bíi àmọ̀ tẹ́fí ń fa pàtà ló ń bẹ lọ́wọ́ wọn lẹ́tà àbẹ́bẹ́ wọ́n máa fi jẹ wọ́n níyà tá a lọ́lọ́run rẹ lónìí ẹ̀ẹ́ bùà wọ́n máa kó bò wọ́n wà á nà débi gbogbo tó bá ń rún lára rẹ̀ ńjọ́ kò tún ní tò padà mọ́ àgbàtọ́ náà bá fẹ́ tó gbèdìde ọlọ́run wà á ní pé ẹ̀yin mọ̀lẹ́ka ẹ lọ fẹ́ sàárè rẹ̀ ẹjọ́ fún mọ́ kó fún mọ́ gádígádí ẹ wá sí gbígbóná náà ẹ sí ilẹ̀ fún kó máa direct lọ síbi náà rẹ̀ sọ́dún bíi sàárè rẹ̀ ejò akéèké ẹ sì síbẹ̀ sàdédé yóò bá tún rẹ nìkan yóò dúdú ọ ìwọ wo tún lélẹ yóò ní ha ah, bẹ́ẹ̀ náà la bí ni èmi ni iṣẹ́ rẹ tó ṣe láyé ẹrù ń bà wọn bẹ̀rù ó lè máa bọ náà ni òun wá dẹrù bọ náà ni ó sì máa láyé ní àwọn ah, ò lè fi iṣẹ́ rẹ náà ni òun ò lè fi ọlẹ ṣé ẹ̀mí pé téèyàn bá rí nǹkan ẹ̀rù ń gbà mí ẹ̀mí ò fẹ́ bọ́ ẹ̀mí ò fẹ́ bọ́ ìyá ń bẹnu sáré jẹmọ́ kọ̀ wá ní wọ iná kò sì ní padà sáyé ìyẹn ní hayatul barzakh àlìjẹ́nà náà kò sí ìwà àlìjẹ́nà kò sí padà sáyé ṣùgbọ́n yóò máa rí gbádùn àlìjẹ́nà nínú sáré rẹ̀ ọmọ náà náà ó máa rí ìyà náà nínú sáré rẹ̀ ọlọ́run bá wá ní ẹni tó bá wà àlìjẹ́nà àtọ̀ àǹgọ̀ àtọ̀ àǹgọ̀ ẹ̀bùn ńlá náà ni kéèyàn wọ àlìjẹ́nà gbogbo ẹ̀bùn ni máa ń ní àbùkù bẹ́ẹ̀ yẹn bá tún rí tẹ lómi bá ah, ìtọ́jú fún mi lánàá ká lébi olóyìn náà fún mi ọ̀rọ̀ àlùjẹ́ náà rí bẹ́ẹ̀. àtọ̀ ànigà rọ́mà jìdú. àtọ̀ ànigà rọ́mà jìdú. ẹ̀bùn ńlá ni àlùjẹ́ náà èyí tó ṣe wípé oore yẹn ò ní stọ́ọ̀pù mọ́ gbogbo ẹ̀bùn táyé a dópin ẹnitọ́lọ́n bá ti fàlùfẹ́ náà ta lọ́rẹ̀ gọ́ẹ́rọ̀ mọ̀júbúùd àtúní àna rẹ̀ mọ́ àtúní sọ pé kó jáde níbẹ̀ mọ́. abẹ́ ọlọ́run kó ṣe wọ́n lọ́mọ àlùfẹ́ náà ọlọ́run ní falẹ̀ atakù fi mìíràn ti ní mọ́ àbúdò àhùlá. falẹ̀ atakù fi mìíràn ti ní mọ́ àbúdò àhùlá. ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ bá tí ń bọ́ ọ̀sà ẹ mọ́ ṣèṣì ṣeyè látara wípé òòsà yìí sọ lọ ẹ má ṣe méjì o ẹ gbà pé kì í sọ lọ òòsà mi ń bẹ àmọ́ mi tí ó máa ṣe hùn ọlọ́ni méjì ó tàn jẹ òòsà náà ni kì í sọ lọ. fàlàtàkù fi míríyàtì ọlọ́ni rẹ̀ ànábì má ṣe èsì ṣe yè méjì mímọ́ abudu àwòlà nípa táwọn èèyàn wọ̀nyí ń jọ́sìn fún kì í sọ lọ́hùn má ṣe iyèméjì lérí ẹ̀. ma ya'buduna illa kama ya'budu aba'uhum min qabl. gbogbo ohun tí wọ́n ń sìn lé nìyẹn àwọn baba ńlá baba wọn náà ti sìn ín rí kò já sí nǹkan kan. wa inna lamu'affuhum nasibahum. وإنا لموافوهم نصيبهم غير منكور. ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ọ̀sà pátá tí wọ́n sọ ọ̀sà dọ́lọ́ ẹ fi wọ́n lẹ̀ èmi ọlọ́run ẹ̀san wọn ìpín tí wọ́n nínú náà já ànámà ń ṣe ní pípé kò ní dínkù ìyá wọn ò ní mo ti pèsè ìyá wọn kalẹ̀ àyàfi tí wọ́n bá túbọ̀ lóko yóò lóòsà tó kú lórí òòsà ààyè rẹ̀ ti wà ọlọ́run ti pèsè ẹlẹ́ fún wọ́n wá lé èèyàn bọ̀ sọ̀gbókú ẹ wá ní ẹ ẹ má sọ bẹ́ẹ̀ àfáàmì kan wọ náà yẹn ń sọ pé ó wà àlìjáná àlìjáná wo ló fẹ́ wọ̀ àbó ló ti fẹ́ ṣe àfáà gan ló lè sọ wípé bóyá tó bá fẹ́ lọ́n gan ọlọ́run lè padà sànú ẹ̀ èèyàn kú lórí ìsọ̀gbó kò sì túbá ọlọ́run ní wà iná làmúwọ̀ fún òmìnira sọ ìbàwọ̀ gọ́yọ̀rọ̀ mọ̀nkùs ìpín ìwọ̀n èmi ọlọ́run ti parí ẹ̀ kódà kò ní dín ìyá yín ò ní dínkù bí a ti ń fi jẹ wọn abẹ Ọlọ́run nínú tóbi rẹ̀ Ọlọ́run kò má jẹ wá níyàwó má ṣe wá ní ọ̀sẹ̀ bọ má sì fi àdánwò kàn wá débi wípé tá a bá ti dédi ẹ bọ àdánwò náà ní lọ Ọlọ́run má lé wa kiri má lé wa léré ẹni Ọlọ́run bá lé léré yóò sáré o Ọlọ́run má lé wa má fìtínà wa má dà wá láàmú fi wá lọ́kàn balẹ̀ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ kẹ́yìn yóò wá máa ṣe ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ntọ́lọ́ fi máa yọnu sí ọ yóò máa tàrí ẹ̀ sí ọ ọ wàá rò pọ̀ ọ máa ṣe gbogbo ntọ́ fi rojú rẹ ọlọ́run ọlọ́run máa tàrí ẹ̀ sí ọ yóò jẹ́ ó máa já rọrùn bọ́ ti gbèrò kó ṣe kó sì máa rí ṣe ọlọ́run tún máa bọ́ tó àníyàn rẹ̀ ṣe títí títí tó fi lọ pàdé ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala ó sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi tiẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn kó má sì wá ní ọmọ náà sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. iṣẹ́ masjid wa ká tó gba ìbéèrè gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé iṣẹ́ náà ń lọ kò dáwọ́ dúró abẹ́ Allah wa ta'ala kó lo èmi àti ẹni sábàbí dáadáa zero five one nine nine three four four five nine GT Bank Darussunnah Islam Foundation Mosque zero five one nine nine three four four five nine GT Bank abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọmọọṣẹ́ bọ̀ wá láṣìírí. oníbèrè ká béèrè béèrè ó fi sọwọ́ ó ní aṣọ lórí mímbàr lánàá wípé ààwẹ̀ ìwòsàn ni. pé ṣé ìtumọ̀ rẹ̀ wá ni wípé ẹni tó bá ní oògùn bẹ́ẹ̀ kan ṣe ó ní oògùn kan máa ń lò ṣé kó má lo oògùn mọ́ ni àṣọ bẹ́ẹ̀ o. àmọ́ àwẹ̀ ìwòsàn ni òun fún so bẹ́ẹ̀ yìí jẹ́ nìyẹn wallahu alam. náà àwa tí a bá ní àgbà ìbéèrè níwọ̀n nítorí àsìkò wàá ẹni tí ó sùn lọ́sàn-án Ramadan tó wá ń lálàá bóńbóbìnrin lásìkò bàtí ó jì ara rẹ̀ ti rẹ̀ sáwọ̀ rẹ̀ já ní àbúlá rẹ̀ lálàáfíà gbogbo téèyàn bá ti ṣe lójú oorun ọlọ́run ti forí ẹ̀ jìyàn kọ́ ọ̀nà ìyá rẹ̀ gan lójú oorun ọlọ́run mọ̀ fún wa ní ìyàbú bọ́ bá nà lójú oorun muguta faru náà ni ọ̀lẹ́sẹ̀ sotiye so bọ́ bá jẹun lọ́sàn-án àwẹ̀ lójú oorun ọ̀lẹ́sẹ̀ òsúnmọ́ obìnrin obìnrin bíi méjìlá ló súnmọ́ lójú oorun kílẹ̀ tó mọ́ wọn ò ní sọ pé ó ṣe sí àkálẹ́ tó lẹ́bẹ̀ ni wọn ò ní sọ pé o ṣe zina torí pé ojú oorun ni sotí wa báyìí ṣùgbọ́n àwọn náà sọ́ra nínú àwẹ̀ fíìmù wòkúwò ló ń wò ọkùnrin àtobìnrin tó ń bára wọn láṣepọ̀ ló wò títí tó ń fi gbé ọ lọ nítorí owó náà ló fi ń lálà ọlẹ́sẹ̀ lórí ẹ̀yìn o sotí yé ọ̀dọ̀wọ̀ lọ́wọ́ àná. naam wa aleykum salaatu wa نعم نعم lórí ọwọ́ tiẹ̀ nínú àwẹ̀ náà. tọ́ uh, alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah kò sí láì fi níbi ká ṣàdúà àtàwọ́sọl bìdùá ìrọ́jòlè sọ̀lẹ̀ ìyẹn lè rí ẹnìkan kéèyàn rí pé ẹni yìí nínú rẹ̀ mọ́ aríàmì ẹni ọlọ́run lára rẹ̀ ẹ ṣàdúrà fún mi kò sí láì fún bẹ́ẹ̀. ṣùgbọ́n bó ṣe débi wípé kófìrín wọn tẹ́wọ́ ká tún gbé ọwọ́ lé orí ọwọ́ rẹ̀ ó ń bára ń bó lè bọ̀ nù ṣé ó jẹ́ kì í ṣe ìyàwó rẹ̀ kò ń gbọ́wọ́ lé àtẹ́lẹwọ́ obìnrin olóbìnrin bó làdúrà ṣe fẹ́ gbà àdúrà ń gàn. anabi muhammad sallallahu alayhi wa sallam bàtà àwọn èèyàn gba bẹ́yà fẹ́ ń gba islam ẹni tó bá ti fẹ́ gba islam yóò sọ̀wọ́ báyìí anabi ó àwọn náà wá lọ ọ̀dọ̀ ànábì àwọn náà fẹ́ gba islam wọ́n wá tẹ́wọ́ ànábì rárá la ó sọ fi onisa èmi ìgbọ́wọ́ lóbìnrin lọ́wọ́ ẹ̀dúró bá náà kà máa sọ ànábì nu o sallallahu alaihi wasallam so níbo ni ṣé wù ọ̀hún ti ń bọ̀ ṣé dandan ni kò bọ́ọ̀lì lọ́wọ́ kó tó ṣàdúrà fún un nígbà ọba ya yóò kú òní ọwọ́ gan yóò tún gbélé ibòmíì ẹ̀yin obìnrin ọlọ́run jẹ́sìn òye yín náà oníbèrè béèrè wípé wọ́n ní ẹnìkan tó gbààwẹ̀ tí wọ́n wá sọ fún gbẹ́nìkan wá sọ fún pé tó bá lè já àwẹ̀ òun ó fún ní five thousand five fifty dollar. òun náà bá wulẹ̀ ọba já àwẹ̀ hàn ọba gba fifty dollars wọ́n wá ní kí ni ìdájọ́ owó tó gbà hàn sọfàlà ọlọ́run kò sànù wa kọ́lọ́n kí kó má jẹ́ kí owó kó sọ̀rọ̀ àìdọ́lọ́ mọ́ wa lọ́wọ́ ó jẹ́ ti sọ́dà àwẹ̀ tó gbà fọ́lọ́n èló ni wọ́n fẹ́ fún ọ ànábì ni àsọ́ọ̀mùlì á ní àjèjì àwẹ̀ tẹ́ rí yẹn àdìsí kùrùsì ọlọ́run ní èmi mo ní àwẹ̀ èmi nìkan mo mọ iye ẹ̀san tí màá san faláwẹ̀ sẹ́yìn ẹlẹ́nìkan ní gba fifty dollars how much is fifty dollars èlò fifty dollars kò tó one million twenty five thousand nǹkan sí ọ irú ẹni yẹn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó kéèyàn ó ṣàdédé jẹun lọ́sàn-án àwẹ̀ lẹ́ni tí ìṣepò ń sáré nǹkan kò sí ọ àwọn àfáà ní ẹ̀ṣẹ̀un ẹgbẹ̀rún kà fáàrà òtán o sálọmọ tọrọ àforíjì ọgbà padà tí ọmọdé àwọn bá lọ tán ṣùgbọ́n kò sàṣọ́ránsì pé ọlọ́run ṣe o ó sì ná five fifty dollars ọ̀nà tán o ẹ dákun ẹ jẹ́ ká bàbàrà ọlọ́run nínú ẹ̀mí o náà كامل. الله يحييكم yóò الله. kun barakala. náà tọba ǹjẹ́ tí a bá kí magrib àti isha nítorí wípé òjò fẹ́ rọ̀ àwa papọ̀ ǹjẹ́ là kí tàràwì wa náà báwọn lápòjúwe ní ìsìn bá wa. Si wà tí magrebi fẹ́ wọlé ní ìsìn kò tó wá sú ẹ̀dá kó magrebi àti ṣáà wà papọ̀ màdá fi kí gbogbo ẹ̀ tán bíi seven twenty làkìtàn sáà lè fi tàràwí wa ká fi lé bá náà àbí báwo ni masala yẹn ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ tí a bá kí jamu akí magrib akí ìṣá kí nìdí tá a fi pa irun wa pọ̀ torí pé a fẹ́ kí ojú o kó di wa lọ́wọ́ àti wọlé wa abẹ́ẹ̀kọ́ nígbà wa kí mẹ́gírìbì àti ìyá ìtàn a sì tún wà ní mọ́tàsí àtúnkítàrà wí kò yẹ ká jẹ́ pọ̀ ńgbà yẹn tába ti kí mẹ́gírìbì ń kájókòó ká sì ìṣá yìí lásìkò rẹ̀ torí ní tó jẹ́ ká jẹ́ pọ̀ báwọn ò wípé a fẹ́ kí ìṣá ń bá ká tètè ṣe kíni o ká kọ̀ rí inú ilé àníyàn mi a sì padà lọ ilé náà àsìkò táwọn sì ń kí tàràwí yẹn lọ náà yóò padà kó sásìkò ìṣáì kí ló dé tá a fẹ́ kan jókòó kákí magiribi wa ká ṣe sùúrù ní mọ́tàláṣí ó wá da bàbá ti kí magiribi ń tán ká má ṣe jámù ká má lọlé ká lọ sínú tásìkò ìṣáì bá tó sọ́lù fi rọ̀ tójú ọ̀bá dá kó kálukú kí ṣáà nínú ilé rẹ̀ tàràwì náà kó kálukú ó kì ní inú ilé rẹ tójò bá ń rọ ìrún ọ̀ràn yẹn gan bójò bá ń rọ wọn ni a kì inú ilé wa sotí wa báyìí eyín olọ́lá ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wákàtú tàràwì ṣé bọ́n ṣe kí lẹ́yìn ìgbà tán kí ìṣá ìtàn tí wọ́n kí tàràwì tán fi lè tásìkò tàràwì náà ni èyí tí wọ́n kí bẹ́ẹ̀ ni torí pé sọláàtù tàràwí dáàbà jùmùhùr ìlà àna wàkà tàràwí bàdà sọláàtù lè ṣá àsìkò tàràwí lẹ́yìn ìṣá ẹ̀mí títí dìgbà tí alifájàre ò fi yọ àsìkò rẹ̀ nù ṣùgbọ́n táwọn èèyàn ti dẹ́ papọ̀ tí wọ́n kí lẹ́yìn ìṣá ẹ̀ tí wọ́n kí báwọn kálọ́ ti ṣẹlẹ̀ ásámù náà ni wọ́n kí o ṣùgbọ́n àwọn afọwọ́kànṣọ́ fún wa kó táwọn tó bá dìgbà míì ìmọ̀ọ́kẹ́ dúró nínú mọ́ṣáláṣí kẹ́ kí ṣàyìn tẹ bá kí ṣàyìn tán kẹ́ kí tarawí tẹ bá sì rí wípé ẹ bá ti kí magrib ẹ kí magrib òjò ń rọ̀ ẹ máa lọ nù léyìn ẹ lọ sínú nígbà ẹ bá sínú tọ́lọ́ba ní kójú òun ti dá ẹ padà wá kí ṣàyìn bójú ọba sì dá ẹ kí ṣàyìn àti tarawí yín ẹ kí nínú ilé torí pé tá a bá ti lè ṣe jámù tá a bá ti jẹ irun pọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àti òun mọ́tà sí mọ́nu. tó bá fi mú wa pé a fẹ́ dúró mọ́tàlásí kí la wá jẹ́ pọ̀ sí. eléyìí ó lọ̀rọ̀ tó tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn afa ṣùgbọ́n tá a bá ara àwọn tó bá yẹ pé wọ́n ṣe bí àfa àṣejù náà tàràwì wọn lálàáfíà o torí pé lẹ́yìn ìṣáì náà ni ni wọ́n kì. هذا والله أعلم Now, last question. wọ́n ní ẹni tó ń gbé inú mọ́sáàsì kẹfà yẹn sọ̀rọ̀ fìlìmọ̀ sí lẹ́sẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yìí kàtúlá abilẹ́rì kùtù kùtùlá wíìn dáhùn bẹ́ẹ̀ yìí dáhùn sàkà nàmà yà tó ní yàní tàbí tó náà fìlìmọ̀ sí fàkọ̀tù láwọn bẹ́ẹ̀ yìí wọ́n lẹ́ni tí ó ń sun inú mọ́sáàsì ń gbé inú mọ́sáàsì sóun náà tún lè jẹ ìrun méjì pọ̀ mo á béèrè wípé lọ́nà wo lèèyàn fi lè máa gbénu mọ́sáàsì òní lẹ́yìn pé bíi àwọn ọmọ kéwù pépé nu mọ́sálásí náà ń sùn rárá o wọ́n nílé wọ́n kà wá sùn nù mọ́sálásí ni kódà fáwọn sànù gan òun gan nílé àbò nílé nasala salam àkọ́kọ́ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó epo ni mọ́tà sílẹ̀ lómi sùn àbí ó o ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àná sọlá ọ̀sọlá à ń pa àwọn kan ní alu sufa tí wọ́n wà nù mọ́sálásí tí èèyàn bá jẹ́ ẹni tó ń sinú mọ́sálásí tí ìmáàmù bá ṣe jámù ìmáàmù ti ń kírun fún wa owó sún mọ́sálásí ọba mọ́gíríbì àti ṣáyé o àjẹpọ̀ ni o ìwọ náà sì ń kírun lẹ́yìn ọba àjẹpọ̀ náà bá náà má bá ti kí iṣẹ́ tí wọ́n lọ ìwọ tún dúró rẹ̀ nù mọ́sálásí ẹ̀ ti kí ṣáyé náà so ti yé so ìdàn èyí ó jẹ wọn yóò bá wọn ṣe ìdájọ́ tiẹ̀ ti yàtọ̀ sí eléyìí tí tá à ń sọ yìí torí pé tá a bá wò pé àwọn nǹkan wo ni ó lè mú wa kírun nígbà tásìkò rẹ̀ ò tó al-aslu inna as-salata kanat ala al-mu'minin ìpìlẹ̀ ní ká kírun lásìkò ẹ̀ nǹkan kan ni ó ṣẹlẹ̀ tá a fi kí magrebi àti ṣáì nǹkan kan ni ó ṣẹlẹ̀ tá a fi kí zuri àti asiri papọ̀ táwọn nǹkan yóò bá ṣẹlẹ̀ alẹ́ tó àti jàpọ̀ sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé a fi wòye sí lọ́nà tá a fi sọ̀n táwọn kan yóò bá ṣẹlẹ̀ ká máa kírun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀ hada wallahu a'lam pẹ̀lú ògbà ọlọ́run àdá dúró insha allah ta'ala tí ó bá di lọ́la kí ọlọ́run kó ṣẹ́wà kú lórí dáadáa a ó tún máa tẹ̀síwájú subhanakallahumma bihamdik ashhadu an naam ah, ọ̀kan nínú ọmọ ìyá wa kan àná la fẹ́ sọ ṣùgbọ́n àná ti sọ ṣùgbọ́n àyàn lẹ́nu kí ọlọ́wọ́n bá kí ó máa fi ṣọ́ rẹ̀ sọ wa àti ẹni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí àti ẹni tó jẹ́ sábàbí jẹ̀mọ́ nínú mọ́ṣáláṣí wa ń bì náà ni ọ̀kan náà àwọn jẹ̀mọ́ wa ní títì ń bì wọ́n ń tajà ń bẹ̀ obìnrin ni ọ̀kan náà àwọn jẹ̀mọ́ wa náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ mọ́tò. kọ́lọ́ máa dá ọkọ̀ rẹ̀ bọ̀ wá. wọ́n fẹ́ gbé ọkọ̀ já sí títì bírèkì ni wọ́n fẹ́ tẹ̀ wọ́n bá tẹ tọ̀tù ọkọ̀ bá fò jù à sódì déédéé ọmọ ìyá wa ti ń ta ọjà rẹ̀ jẹ́jẹ́ òun lọ kọ̀ọ̀rọ̀ lù kàn. jama atẹnikini atẹnikeji jama wa ń bì náà kódà wọn sọ ń sọ lọ́jọ́ náà wípé wọ́n sun ọkọ̀ àfáàyè náà pẹ̀lú àánú ọlọ́run àti dídásí àwọn èèyàn ọlọ́run ní pé kán sáfì sùúrù jọ́nà lóbi jẹ́ kí wọ́n wọ ọkọ̀ wọn kọ́kọ́ fẹ́ wọ wá mọ́tálásí bí kí wọ́n bá sùn náà kó tó di pé wọ lọ police station. àfáà sunujọ́ kankan láti mọ́lẹ̀ sáwà máa wú ọmọ ìyá wa ràn ọmọ ìyá wa tí ó kálẹ̀sẹ̀ náà àníwò ràn agbégbèsè láti lè lo àrógùn àṣìṣàwò wọ́n tó ẹsẹ̀ ń ṣùgbọ́n ẹsẹ̀ wọn tó àtúnṣe owó mi fáwọn míì wọ́n ẹni yẹn lòun ó gbìyànjú náà ní nítorí pé ó ti pẹ́ kóhun tó gbà sẹ́wọ̀n òun náà ṣe é gbìyànjú fá àtúnlọ ya ẹsẹ̀ ẹsẹ̀ ń bójú ṣe rí ni kò tiẹ̀ kò tiẹ̀ kóra wọn orí ẹ̀yìn la wà báyìí àwa nítọ̀ ọ̀rọ̀ hospital lọ́wọ́ kan wọ́n wá ní wọ́n ṣiṣẹ́ abẹ wọ́n la ẹsẹ̀ wọn kí wọ́n lè rí eegun yẹn tó yóò wá ná wa ní two hundred and fifty thousand àfáà wa tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí èmi ò fojú kan ọkọ̀ ǹgbẹ́ mọ́ kọ́lọ́n kó ṣàánú wa gbogbo ohun téèyàn bá ti rà téèyàn sá máa bẹ lọ́hùn

torí pé a fẹ́ kí àwọn tí ò pọ́n tó wa kọ́mọ kọ́ wa kò dẹ̀ síbi tí ò lè ṣẹ̀ sí ẹni tó bá ṣẹlẹ̀ sí báyìí ká tètè kún lọ́wọ́ ọlọ́mọdé adáràn mọ́tìtì wọn dáràn bọ̀ wá lọ́rùn owó yìí là wá ń tu jọ là ń tu jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sẹ́kítírì iye tá a sì rí òsì tó thirty thousand lọ́gbọ́ ẹnikẹ́ni tọ́lọ́mùbá fún lágbára àní sọ wípé lẹ́ẹ̀kan náà lágbà bóṣọ̀lá bóṣọ̀ kí ramadan tó parí nítorí káàkiri náà bá ń lágbára kó máa sọ wípé owó ẹni tán fẹ́ sọ operation fún tówó yẹn bá sì ti pé pẹ̀lú ògùn ọlọ́run á sọ wípé ó ti pé abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn bàbá wa wọ́n ní ọlọ́mọdé àárín lẹ́yìn tí èdè lárúbáwá ni ò náhásù làwọn ń pè ní lẹ́yìn tí mùsíbà ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ti ń kọjá nǹkan ọ̀sẹ̀lẹ̀ nígbà òun bá kọjá nìjó wò pa ọlọ́mọdé àrìnà ẹ̀sìn o allahumma inna na'udhu bika min ja'di al-bala wa darki ash-shaqa wa su'i al wa shamatati al-a'da kọ́lọ́wọ́n bá kí ó máa kí èsì wa so fisabili láì yẹn ó ṣe pàtàkì ẹ dákun tó rí tọ́lọ́n ọlọ́run ò ní dá wa náà gúnlẹ̀ o ọ̀rọ̀ tún pọ̀ lábẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n níwọ̀n náà lèèyàn máa sọ̀rọ̀ àbúrò tó sọ́jú báà náà lọ kọ́lọ́n kó máa bá sí ẹnì kọ̀ọ̀kan wa so ẹni tó bá fẹ́ tó bá fẹ́ dá sí tó bá ti fún mi àbí kó fún sẹ́kítírì àbú abdulsalam àbí kó fún àwọn sẹ́kítírì àbí kó fún chairman gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti fún pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò dé yóò dọ́dọ̀ wọn tọ́ ìsákùnmílàkà ọlọ́run ọba kí ó má ṣe àbùwá láṣìírí kí ó bá fún ọmọ ìyá wa náà lálàáfíà ọlọ́run má dá wa náà gúnlẹ̀ o. برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم